الحمد لله رب العالمين الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وباو أما لوري دوري ìdẹ́ra rẹ̀ لوري à ń lọ sókè à ń lọ sódò à ń lọ sọ́tún à ń lọ sósì láti gba ramadan ti bẹ̀rẹ̀ àánú ọlọ́run bá ń bẹ lórí wa àdúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fa mú àìmọye àwọn ìlàjọ bẹ̀rẹ̀ ramadan ṣùgbọ́n tọ́lọ́run bò ní kí ìgbẹ̀yìn rẹ̀ yìí kò sojú wọn àwọn adúpẹ́ fọlọ́run tọ́lọ́run bá ní kí ìgbẹ̀yìn rẹ̀ yóò sojú tiwa àmọ́ lórí adúpẹ́ fún ayé lógo ọlọ́run bá wa ń bẹ̀ ọ́ dákun já ṣe tẹ̀ ní o ọlọ́run dákun já ṣe tẹ̀ ní o èyí tá a máa tẹ̀síwájú lónìí nípa àmì ìforíbalẹ̀ èyí tí ń bẹ náà Al-Qur'an òun náà sì ni fíforíbalẹ̀ yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ sùjúdù tìláwà àwọn ẹ̀kọ́ wò ní ń bẹ fún bákan náà adádù sùjúdà àti yìí fil-Qur'an àwọn iye òǹkà mélòó ló jẹ́ iye òǹkà tá a máa fi foríbalẹ̀ náà Al-Qur'an gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa mẹ́ẹ̀ẹ́dógún ni níbẹ̀nu alukuran tí wọ́n náà forí balẹ̀ níbẹ̀ àwọn àìsàn tó yẹ ká forí balẹ̀ níbẹ̀ àṣàlàyé fún apé mẹ́wàá gbogbo àwọn àfáà lọ panu pọ̀lé lórí mẹ́rin nígbà táwọn jùmúrù sọ lórí rẹ̀ pé wọ́n má dìísì wọlé lórí nígbà tí ẹyọ̀kan ń bẹ̀ tí wọ́n láti sọ̀rọ̀ ọlẹ̀ tó jẹ́ pé òun náà ní ẹlẹ́ẹ̀kejì tó wà ní suratul hajj bí gbogbo ẹ̀ lọ suratul araf ní alákọ̀ọ́kọ́ òun náà sì ní àyà tọ́lọ́run bá sọ pé innal ladina inda rabbika la yastakbiruna an ibadatihi wa yusabbihunahu wa lahu yasjudun àyà yìí níparí rẹ̀ pátá ìparí suratul araf ìyẹn àyà 206 àárí ìforíbalẹ̀ yìí àmì ìforíbalẹ̀ yìí àárí ń bẹ̀ àárí ń bẹ̀ tó ti jẹ́ pé wọ́n fẹ́ yẹ ká foríbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ nínú suratul ra'd Quran 13 verse 15 Quran 13 verse 15 bí tọ́lọ́run bá sọ pé wọ́n lè láì yẹ́sùdò máa fi sàmàwátì wọ̀ máa fẹ̀lẹ̀ ààbò àáyà yẹn wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ ńbẹ́ bákan náà àáyà tí ń bẹ sọ́tù nahal sọ́tù nahal ní àáyà 49 rẹ̀ ọlọ́run bá ní pé wọ́n lè láì yẹ́sùdò máa fi sàmàwátì wọ̀ máa máa fẹ̀lẹ̀ ààbò àáyà yẹn wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ ńbẹ́ ní àáyà 49 yẹn bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ni suratul Isra lọ́wọ́ parí ní one aya one oh seven one seventeen verse one oh seven nígbà tó lọ́wọ́ bá sọ pé idha yutla alayhim yakhduna lil adqani sujjada àforíbalẹ̀ ń bẹ̀yẹn náà bákan náà ni suratul Maryam suratul Maryam Quran nineteen Quran nineteen yìí láǹpẹ́ suratul Maryam ní aya fifty eight rẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá ń sọ pé idha tutla alayhim ayatu rahman kharru sujjadan wa bukiya ááyà yìí ń sọ nípa pé nígbà tí wọ́n bá ń kárí ọlọ́run ọba fún wọn àrísà ní ọlọ́run ọba aláàánú fún wọn wọ́n jẹ́ nìkan tí pé wọ́n wo nílẹ̀ wọ́n sì forí balẹ̀ fọlọ́run tí wọ́n máa sunkún wọ́n fẹ́ jẹ́ forí balẹ̀ ńbẹ́ o suratul hajj lẹ́lẹ́kẹfà nígbà tó lọ́wọ́ bá sọ nípa alam tara anna Allah yasjudu lahu man fi samawati wa man fil ard ááyà yẹn suratul hajj ní àyà yìí tí káforí balẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ suratul hajj òun lásì mọ́ ṣàlàyé fún wa pé àdìsí tó wà fún ẹnu kan àdìsí yẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ wípé ìforíbalẹ̀ rẹ̀ bóò ló ti rí bóò ló sì ṣe lágbára tó nípa àforíbalẹ̀ ní ààyè yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àmì ìforíbalẹ̀ bẹ́ẹ̀ àmì ìforíbalẹ̀ bẹ́ẹ̀ torí pé àdìsí ah, tó wà fún àfáwà ṣáfì lọ́dọ̀ máàmù ṣáfì àti máàmù ahmad láwọn ni àdìsọ wá fún pé àdìsọ ó kú pátábọ̀ náà ahmed wọ́n ní pé wọ́n sọ fún ànábì àmọ́ sàlám àfihàn hajj sajdatan ǹjẹ́ nínú sọ́tò lè hajj ìforíbalẹ̀ méjì mẹ́mbẹ̀ kọ́ọ̀lẹ̀ náà oníbẹ̀ẹ́ ni ọmọ lámì yasjudu ha fala yaqra'ha ẹ̀yìn mọ́lá nàbí sọ pé ẹni yóò kọ́ wọ́wọ́lọpọ̀ náà wọn sàábé wọn sàlàyé lórí ẹ̀pẹ̀ka forí balẹ̀ ńbẹ̀ nínú hàn Umar ibn Khattab inú wọn ni Umar ibn Khattab àti Ali ìyẹn Ali ibn Abi Talib àti Abdullahi ibn Umar ẹni tó yẹ pé máa mójútó súnà jù ní tó ń ṣàfihàn kóhùn lólùtẹ̀lé súnà nẹ́bí jù fún gbogbo àwọn sàábé àyíṣu ala súnà àti Ibn Abbas àti Ibn Mas'ud àti Abu Musa àti Abu àti bẹ́ẹ̀ni wà láwọn tó jẹ́ àwọn tàbíyìn àtàwọn tábí tàbíyìn àwọn tí báwo tàbíyìn nínú wọn ni àbọ̀ abdulrahman sulami àti àbọ̀ aliya àti àbálíyà wizir gbọ́nà jeish bákẹ́rẹ́ bí kò dára sọ pé lámúná àrífìláhùn mọ̀kọ́ àlàfààfì àṣìrìhìm lásìkò wọn kò sẹ́ni tọ́ta kò wọ́ ká forí balẹ̀ láyè yìí ká forí balẹ̀ láyè yìí ó sì di ohun tó ṣe pé ó dòfin ní látara rẹ̀ ká forí balẹ̀ níbi tiẹ̀ náà ní òun lọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ìyẹn suratul hajj ní àyà sẹ́mù rẹ̀ wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹjọ òun ni suratul furqan wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ ní suratul furqan náà ní quran twenty five and sixty nígbà tó lọ́wọ́ bá ń sọ pé wa idha qila lahumu usjudu lirrahman qalu wa ma rahmanu anasjudu litamuruna títún fìdí parí rẹ̀ nígbà tí wọ́n ń sọ nípa pé wọ́n sọ fún ọ pé forí balẹ̀ fún ọba àjọkí ayé wọ́n ń sọ pé ta ni ọba àjọkí ayé ọ̀hún níparí ayé yìí wọ́n ní àforíbalẹ̀ ń bẹ̀ sọ́ọ̀tù námúlì káforíbalẹ̀ ń bẹ̀ náà ìyẹn Quran 27 nígbà tọ́lọ́wọ́ bá ń sọ báyìí pé alà yasjudu lillahi alladhi yukhrijul khab'a àyà yìí wọ́n fẹ́ jẹ́ káforíbalẹ̀ ń bẹ̀ sọ́ọ̀tù námúlì Quran 27 verse 25 sọ́ọ̀tù sajida ó kọ́ tiẹ̀ gan-an àyè ìforíbalẹ̀ ó yẹ kó wà ń bẹ̀ ń tóòtọ́ a pè é ní sóra foríbalẹ̀ látara sóra àyà yìí náà ni innama yu'minu bi ayatina alladhina idha dhukiru biha khadu sujjada àyà yìí wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ ńbẹ̀ suratu sajida láyẹ̀ lẹ́ẹ̀kẹ́ẹ̀dógún rẹ̀ bákan náà suratu sọ́ọ̀t ọlọ́run bá ní pé fastaghfara rabbahu wa kharra raki'an wa anaba suratu sajida suratu sọ́ọ̀t ní twenty four. rẹ̀ wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ ńbẹ̀ òun náà ní Quran 38 wọ́n fẹ́ jẹ́ ká forí balẹ̀ ńbẹ̀ bákan náà suratu fussilat ń bẹ̀tọ́lọ́run sọ pé wasjudu lillahi alladhi khalaqahunna suratu fussilat láyà 37 rẹ̀ káforíbalẹ̀ wọ́n fẹ́ káforíbalẹ̀ mẹ́ lọ́wọ́ níbi ìparí rẹ̀ bákan náà fasjudu lillahi wa abudu aya sọ́tù nẹ́jìmì wọ́n fẹ́ káforíbalẹ̀ mẹ́ sọ́tù lè ṣekọ́ nígbà tọ́lọ́wọ́ bá ń sọ pé wa idha quri'a alayhimul Qur'an la yasjudun sọ́tù ìṣekọ́ láyà 21 wọ́n fẹ́ káforíbalẹ̀ mẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún pátá òun ni sọ́tù alaq kíkọ́ rabbika alladhi alaqa خلق خلق خلق الإنسان من علق آية kálà láàtò tẹ́ẹ̀hó wọ́sùjúdè wọ́kọ̀tà rẹ̀ bẹ́ẹ̀. àyà yẹn wọ́n fi ní ká foríbalẹ̀ ń bẹ̀ ní àyà 19 àwọn àyè yìí iná ẹ̀ ni ó jẹ́ àyè ìforíbalẹ̀ nínú àlùkùránì tó yẹ ká máa sọ kìí ṣe nọ́mbà tó láti forí sí ara ní o sùjúdù tìlà wa wọ́n fẹ́ jẹ́ ká foríbalẹ̀ ń bẹ̀ tó sì jẹ́ pé ara àwọn àfa tó sì fatul rahman bi akami wa mawadi sujudi al so kọ́kọ́ kọ tíra yẹn ni tí àfa wa abu umeru jíde kúnnù wafat òun ló sì tíra náà ọlọ́run bàbá àríkọ́lá ọba sì dàdà fàáfàá náà ó kó kọ ní fatuh rahman bi ahkami wa mawadi sujudi al-Qur'an so eléyìí ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ foríbalẹ̀ náà wọ́n sọ kí ni ìdájọ́ ìyọ́dọ̀ àwọn olùmọ̀ ajmal ulama ala mashru'iyyati sujudi tilawa gbogbo àwọn olùmọ̀ iná ni wọ́n jẹ́ nìkan tí pé wọ́n panupọ̀ lórí pé àṣẹ lófin kéèyàn forí balẹ̀ níbẹ̀ àṣẹ lófin láwọn àyà tó wá torí pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam náà ti sẹ́ àfábílẹ̀ ọmọ ọmọ òsọ ó ní pé ká ànábì sọ́lá yẹ kọ́ra àlẹ́ iná sí ọ̀rọ̀ ànábì àmà ka sọ́rọ̀ fún wa fi àṣàjìdà tí forí balẹ̀ ó sì wà ń bẹ̀ ọ̀yẹ́ sùdù yóò forí balẹ̀ wọ̀nà sùdù máa hó àwọn sàbí náà sì forí balẹ̀ pẹ̀lú ànábì sọ́lá àtàwọn yẹ jìdù àhàdúnà òdì ìjàmbá tìhì débi pé arẹ́lòmíì tí ò ní rí ààyè ibi tí ó forí balẹ̀ níbẹ̀ bákan náà ọlá tí wọ́n ń bẹ fún afa abúlé wá lọ́tọ̀dá níbi muhammad sallallahu alaihi sallam ó ní pé òun sì ọlọ́run bá sọ báyìí pé ìdá kọ́ra ibùn adam sajidata tí ọmọ ànábì adam bá ka sọ́ọ̀tù sajida sajida tó wá forí balẹ̀ ẹ̀ àti sọ́sọ́ra ṣèitọ́n ṣèitọ́n náà wà á tàkété yóò tàkété sí yẹ́bùkì yóò máa wá sunkún yóò máa sunkún yóò máa sunkún yẹ̀kó yóò máa sọ báyìí pé yáwà ìlẹ́hùn yà wà ilẹ̀ wà hádà dùwà wà nẹ́fṣì ibi ìlúwà ìlú ọwọ́ ìlẹ̀ fúnra rẹ̀ ní sípele rẹ̀ gbégbá ọmọ àṣẹ fún ما ó ń bẹ rọ́bí sujud wọ́n pa ẹni yìí láṣẹ fàṣẹjẹdà fẹ́rẹ̀ orí jẹ́nà ó sì forí balẹ̀ nítòótọ́ àlùjẹ́nà ọmọ ajẹ́ tiẹ̀ wọ́n láti mẹ́mbẹ̀ tó fi jẹ́ pa gbọ́dọ̀ máa fojú kéré rẹ̀ pé ṣe túláṣẹ o forí síra rẹ̀ ni ṣùgbọ́n ká má fojú kéré ẹ̀ pé ṣàtọ́nà máa sọ pé wọ́n mẹ́rin tó bí sujud ṣùgbọ́n wọ́n pè mí láti pé kémi forí balẹ̀ níjọ́ kí ní àná nígbà tí wọ́n ní àforí balẹ̀ fàádàm sọ́ìt ṣùgbọ́n mọ́kọ̀ fàálìyà na iná ọmọ ajé tèmi o gẹ́gẹ́ bí lẹ́nu rẹ̀ lọ́hùn tọ́fà tí ó fi jẹ́ nìkan tó yẹ pé yóò fi máa sunkún nìyẹn kẹ́kún ọmọ ajé ti ṣẹ̀tọ́n ọlọ́run bá kọ́ máa pa àwọn lẹ́rìn àdìsí ń bẹnu sọ́yìn muslim ní sọ́rí muslim ní àdísì 81 rẹ̀ lọ́bí mọ́jà àdísì two bákan náà bẹni muslim mọ́mù wa ahmadu náà ní àdísì kẹta àfà sàbánu gbà wá lọ́dọ̀ àrẹ́bí àrẹ́sọ́lá nígbà tí wọ́n béèrè lọ́wọ́ náà sọ́lá nípa iṣẹ́ tí ó gbé wà lìjẹ́nà náà ẹ̀sùn palẹ́ kàbí kẹsì ọtún sùjò ọdọ̀ wọ́ rẹ̀ ọkọ̀ máa pọ̀ yẹn tí ó máa forí balẹ̀ fàyín nẹ̀ka láàtí sùjò láì sájìdẹ̀tán torí èèyàn ní forí balẹ̀ ní forí balẹ̀ ẹ̀yọ̀kan fọ́lọ́wọn ọba ìlà ọ̀rọ̀ fáàkà lọ́hùn bí àdáwọjá àbí kọ́lọ́run bó tún gbé ìgbà ní gbèjà kan náà wà á tọ́ àwọn tàbí àkọ́tẹ́ à ó sì ṣàmójúkò kan fún yàn bákan náà nínú àdó àti àáfàá wa ọ̀bí àwọn káàbù tó sàlàyé bóun bí ànábì àṣọlá nípa pé bóòlù òun ṣe fẹ́ wà ní ìtòsí rẹ̀ lálùjẹ́nà ànábì àmọ́sà àṣọlá sọ fún ó pè lákìyèsí pé tó bá fẹ́ wà nítòsí òun lálùjẹ́nà nígbà tó bu omi àlùwà láfàànábì lórúkọ kan ànábì pé sálì má bàdà ìlàkì béèrè ohun tó bá wọ̀ béèrè ohun tó bá wọ̀ arákùnrin sọ pé as'aluka murafaqatika fil janna yìí ń béèrè pé kí n wà pẹ̀lú rẹ̀ láti janna ni o àníbi nípa wà gẹ́rù hàdá béèrè nǹkan mi olóhùn náà ni ọ̀la wadak mo ti ń béèrè iná ni ń béèrè lẹ́ẹ̀mẹ́ta ó tó ipá níbi wá sọ pé àyín ni ala nafsika ìkìlẹ̀ sọ́tù sujud ọ̀dọ̀wọ́ rẹ̀ ọkọ̀ máa pọ̀ ẹni tí ó máa forí kan ó fi jẹ́ pé ká forí balẹ̀ yìí ọ̀dà púpọ̀ ìṣèlúbà túláàsì ṣùgbọ́n forí sẹ́ra rẹ̀ iná ẹ̀ ní forí sẹ́ra rẹ̀ tó jẹ́ pé àwọn olùmọ̀ míì àwọn ṣàlàyé pé kò dípò ọ̀rẹ́ yẹ̀tá àwọn míì sọ pé ọ̀rẹ́ yẹn ni ṣùgbọ́n kò dípò ọ̀rẹ́ yẹ̀tá o nípa pé torí arífà níbi àmọ̀sálám nígbà míì àmọ́ àkàsóra tí ò ní fi orí balẹ̀ tí ò ní forí balẹ̀ lápèjúwe gẹ́gẹ́ bí àdìsí àfàzé ìdọ̀mọ̀ sábì túbà wá tí àdìsí sì wà nínú Bukhari àti Muslim ó wà ní sọ Bukhari ní àdìsí one thousand and seventy two nígbà tó sì wà ní sọ Muslim ní àdìsí five hundred and seventy seven àfáwà sí ìdọ̀mọ̀ sáré sọ pé ọ̀rọ̀ àtọ́ àlànà ìbí ìrọ̀sẹ́lẹ̀m wọ̀ nẹ́jìmí mọ ika sọ́tù nẹ́jìm fún àlànà ìrọ̀sẹ́lẹ̀m nígbà mo dábì ààyè kí n forí balẹ̀ fẹ̀lámi yóò ṣùdù fi hà ànábì yóò sì forí balẹ̀ bẹ́ẹ̀ o àfi rí wáyà fẹ̀lámi yóò ṣùdù mí nà àhàdùn kò sì jẹ́ nìkan tó ṣe pé ó forí balẹ̀ nínú wa àdìsí ó já mọ̀ pé kìí ṣe túláàsì nìkan forí balẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe ọmọ ìdá púpọ̀ ayatu sùjúdù tilawa bó láti wá forí اتفق الفقهاء على أن سجود التلاوة يصل بسجدة واحدة gbogbo àwọn fọkànhá ni wọ́n panu pọ̀ pé ìforíbalẹ̀ yìí ẹ̀ẹ̀kan ṣoṣo ni o ẹyọ kan ní ìforíbalẹ̀ yìí kò gbọ́dọ̀ pé méjì kìí ṣe méjì la máa foríbalẹ̀ ẹyọ kan ṣoṣo ni yakunu sùjúdù aláìhá ti sùjúdù fi sọ láti tamaran bá àti máa foríbalẹ̀ láti níbi ìrún gẹ́lẹ́ ní àwọn fẹ́ yé ká dúó ká kọ́kọ́ dúó ní ká tó lọlẹ̀ ọmọ pé látòrí òkè náà láti wá foríbalẹ̀ ó fi jẹ́ pé mẹ́ọ̀kan fẹ́ yé ká lo òkè náà ká kọ́ padà sókè káṣẹ̀wájẹ́ pé a forí balẹ̀ tábàrí ṣe òun lọ́rọ̀ òun bẹ́ẹ̀ òun lọ́rọ̀ òun bẹ́ẹ̀ kálábàrí ṣe nínú ẹ̀kọ́ bákan náà ìjẹ́ wọ́n ṣe májẹ̀mú ká mọ́ra ká dojúkọ kíbla ó tó di pa forí balẹ̀ kò sínú májẹ̀mú o ṣùgbọ́n tábàrí méjèèjì ṣe òun ló dáa jù tábàrí méjèèjì ṣe òun ló dáa jù bákan náà tábàrí forí balẹ̀ kí láwì àdìsí gáárà tó yàrá iṣẹ́ àtọ́sára yìí pé kánà rẹ̀ sọ̀rọ̀ sáyẹ̀ kúrò fi sùjúdù ní Qur'an bil-layl Fádẹ́bí àmọ́dọ̀ Sọlámí máa ń forí balẹ̀ níbi ayẹlò Kọ́ránì lóru tó bá ka sọ́ọ̀tì sájídà yẹ̀kúlù fi sájídà ìrà ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà máa ń forí balẹ̀ tí máa ń sọ báyìí pé sájídà wájú ìyàlè lẹ́dẹ̀ kọ̀lákọ̀ wọ̀sọ̀wọ́rọ̀ wọ̀sàkọ̀ sámà wọ̀sọ̀rọ̀ ìhàwùlì ìwọ̀kùwọ́tì. Wọ́n ni máa ń sọ gbólóhùn yìí ṣùgbọ́n àdìsí ẹnu kún lọ́dọ̀ àwọn olùmọ̀. Àdìsí àwọn tó gbà wá pọ̀ gbogbo àwọn súnà lọ́fẹ́ gbà wá tán, àbúdáwùdù gbà wá, tìrìndí gbà wá, ìsáyí gbà wá, tí ì bá ṣe ibùdó mọ̀ já nìkan tí mo fẹ́ rí pé bóyá lòun fi gbà wá àfàwà abudawud ọgbà ní àdìsí one thousand four hundred and fourteen nígbà tí àfà tìrìmìdì gbà aládìsí five hundred and eighty nígbà tí àfà nìsáyí gbà wá nínú sunanu tiwọn náà ṣùgbọ́n àwọn àfà àṣẹ wọn ṣàtúntò lórí ìlàlàáfíà rẹ̀ tábàwò tíkàtà pè ní fatima rahman lẹ́ẹ̀ka èyí tí àfàwà agbóhùnbẹ́rì sọ ṣe àárí ọ̀rọ̀ yìí ń bẹ̀ ní gbogbo ẹ̀ lọ afa muslim ó wulẹ̀ gbà wá látọ̀dọ̀ àfà wàhálì màbùfúnwán ní sùjúdù sọ́ra nígbà tàbá ń forí balẹ̀ tí wọ́n gángan ọgbà ìgọ́rọ̀ yìí wá sẹ́jẹ̀ lọ́wọ́ jẹ́ lẹ́dẹ̀ kọ́lá fọwọ́ sọ̀wọ́rọ̀ owó sàkọsọ́mà owó bàṣọ́rọ̀ òbí haúlì ọkù wátì ọgbà tó jẹ mọ́bẹ̀ wà ló fi jẹ́ pé tàbá wí sí Ahmad bin Hanbali wípé kí ni ká máa wí nígbà tàbá forí balẹ̀ yìí táwọn ṣàlàyé pé ohun tí ẹ máa ń wí níbi kéèyàn máa wí náà ni kéèyàn máa sọ lọ́dọ̀ títí wọn wọ́n mú pé gbogbo tá a máa ń wí níbi ìforíbalẹ̀ tìrún náà iná ẹ̀ lọ wọlé níbi ìforíbalẹ̀ tìláwà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé lórí eléyìí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé káṣí subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la àti àwọn àdúrà míì tó wá níbi ìforíbalẹ̀ pé ká ṣe ẹgbẹ́ ọ̀pọ̀ bá ṣe àdúrà ìyàwó àìsàn náà náà bẹ̀ níbi àdúrà sùjúdù sọ́là tàbá sóhun náà kò sí kẹ̀kà àwọn owó ní ìforíbalẹ̀ àyà yìí ń bá wí gbogbo àwọn àfá àwọn panupọ̀ pé ẹni tí ń ka lùkùrán ní ọba rí o bákan náà ó tún bá wí ẹni tí bá ń gbọ́ ṣùgbọ́n bó tẹ̀ jẹ́ pé atótónu ń bẹ lórí ẹni tí bá ń gbọ́ gẹ́gẹ́ bá àwọn fàṣẹ wí pé ẹni tí bá ń gbọ́ alẹ́ àlẹ́ ìṣùjú àmìlà sóhun lè foríbalẹ̀ àbí òforíbalẹ̀ lórí ọ̀rọ̀ méjèèjì bẹ̀rẹ̀ nǹkan má burú lórí eléyìí ṣùgbọ́n ní tí ń ka alukuran afẹ́jẹ́ kí òun ó forí balẹ̀ nígbà tí ọba dé àwọn àyè yìí níbi ìforíbalẹ̀ bákan náà tó bá jẹ́ pé orin ìwòlè yẹn bá wà tí ẹ̀ wá ka àmì ìforíbalẹ̀ tí ẹ̀ débẹ̀ ó wá fẹ́ foríbalẹ̀ yóò wá jẹ́ nìkẹ́ tí ó sì gbólóhùn Allahu Akbar yóò fi lọlẹ̀ yóò sì gbóhùn tó yẹ kó ṣe yóò sì padà sí òkè padà tó bá padà sókè tán ṣé ó láǹfààní máa kọ̀ǹtínù sí bẹ́ẹ̀ ni tó sì láǹfààní kó sinmi díẹ̀ kó rùkú bẹ́ẹ̀ ni méjèèjì náà ló láǹfààní rẹ̀ kó ṣe tó bá yẹ pé ìmáàmù ni yọ jẹ́ nìkan tó yẹ pé bó ṣe lọ lẹ́yìn àwọn tá à ń bẹ lẹ́yìn rẹ̀ ní ọ̀tẹ́lẹ̀ eléyìí ló jẹ́ àjèjì láwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tí ìmáàmù wọn ṣe wẹ̀ wọn lè wa ka àwọn ṣúra tó jẹ́ àwọn ṣúra tàbí máa ń kà ìdẹ́sàmáwò ṣakọ́t nígbàtàwà débi wọ́n ìdà al-Qur'an láàyè jùdó ká forí balẹ̀ ńbẹ̀ ká forí balẹ̀ àwọn forí balẹ̀ àdìdé tá a lè fi mídíẹ̀ kárùkù a sì lè káyà ṣúra yìí tá a lè lẹ̀dí ní káfà yukadibun wallahu a'lam bima alim illa alladhina amanu wa 'amilu lahum ajrun ghayru mamnun káwá sì lọ forí ká sì lọ sí rùkú gẹ́gẹ́ sí tọ́lọ́wọ́n pọ̀ ní sàrálẹ́sẹ̀ rẹ̀ foríbalẹ̀ yìí ọwá jẹ́ nǹkan tó jẹ́ pé kò sí rùkún bẹ́ẹ̀ o àìrùkún bíi tiẹ̀ o àá foríbalẹ̀ lásán náà ni a sì ṣàlàyé fún wa pé ìforíbalẹ̀ ẹyọ̀kẹ́ ṣoṣo iná ẹ̀ lòun ìforíbalẹ̀ ẹyọ̀kẹ́ ṣoṣo iná ẹ̀ lòun ìforíbalẹ̀ yìí sì ni ó jẹ́ nǹkan tó ṣe pé ìsìláàmù fẹ́ fún wa gan-an ká ẹnìkan tó yẹ pé àá mójútó pàpà jùlọ láti yẹ súnà ànábì wa Muhammad sallallahu alayhi sallam káyé súnà rẹ̀ ọ̀dà púpọ̀ lórí àgbọ́rin yìí ọ̀pọ̀lọpọ̀ náà ni yìn lákàkùn rẹ̀ níwọ̀n tí ẹ mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ lórí eléyìí ẹjẹ́ wa lọ́mọ bẹ́ẹ̀ lọ́kọ́ náà táwọn èèyàn sàlàyé tó nẹ̀ jùzà ọgbọ̀n jùsíù ni o ìyẹn ni pé jùsíù kọ̀ọ̀kan ó ṣe déédéé péèjì ogún jùsíù kọ̀ọ̀kan ṣe déédéé péèjì ogún ogún ogún lọ́ní ọgbọ̀n yóò máa jẹ́ six hundred ló jẹ́ pé gbogbo alukuran kò ju six o oh four lọ láti ṣàlàyé fún wa pé tíyàn bá láǹfààní tó bá fẹ́ há alukuran ó bá wò pé òun fẹ́ máa há péjì méjì lọ́sẹ̀ ọ̀sẹ̀ mélòó la nínú ọdún a ní fifty two weeks ní ti fífi oòrùn kà a ní fifty one weeks nínú títí fífi òṣùpá kà tíyàn bá lo fifty one weeks ń há péjì méjì lọ́sẹ̀ ọ̀sẹ̀ àjẹpé yóò máa há one oh one oh two pages lọ́sẹ̀ tá a bá fi òṣùpá kà one oh four pages ní ọdún nígbà tí a bá fi òṣùpá kà àtàrà fi òrùn ká wọ́n tàrà fi òṣùpá kà yóò máa jẹ́ one oh two títún sí pé láàrin ọdún mẹ́fà bíi ní ilẹ̀ ìtàhálà ọgbẹ́ ń tọ̀ wọ́n ha lùkùrán pẹ̀lú ọ̀dọ́ lọ ẹ tí bá ha péjì mẹ́rin kọ́ àjẹpọ́dún mẹ́ta yóò ha lùkùrán ní tiẹ̀ tán ló jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ yà gbé kalẹ̀ fẹ́ni wọ́n bá jẹ́ àgbàlagbà tó fẹ́ ha lùkùrán pàápàá jùlọ lọ́dọ̀ wa sun tó burú kò pé nọ́mbà wa tó jẹ́ gbàlagbà fẹ́ alukuran láàrin ọdún mẹta, péèjì mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan kan ha tán láàrin ọdún kan àbọ̀ yóò ma je pé kan ha péèjì mẹ́jọ láàrin ọ̀sẹ̀ kan kó máa ha péèjì mẹ́jọ ọ́ ha kan gbogbo àwọn tó wáyé pé ọlọ́run wá ṣe nírọ̀rùn fún ọlọ́run ha láàrin ọ̀sẹ̀ kan káwọn fifty two weeks àti fẹ́ẹ̀ parí kùránì hizbu mẹ́jọ péré náà ní okùn hizbu mẹ́jọ péré náà ní okùn ajẹ́ pé ọdún kan àti oṣù méjì àti hálù kùránì tán eléyìí ní ká gbé síwájú pọ̀ wájú lọ àwọn tàbárí àwọn ọmọ tọ́lọ́n bá jogún làákàyè fún àwọn ọmọ wa ó da púpọ̀ ká tì wọ́n síbi àlùkùránì kí wọ́n há àlùkùránì a nílẹ̀ ẹ̀kọ́ àlùkùránì tó sì jẹ́ pé à ń gba àwọn ọmọ sọ́dọ̀ láti jẹ́ pé kí wọ́n há àlùkùránì ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kí wọ́n má jẹ ọmọ ìlú èyí tí a wà tó jẹ́ ìlú Ìṣẹ̀yìn kó sì jẹ ọmọ tó ṣetán láti há lọ́kọ̀ hàn kó sì jẹ ọmọ tó ṣetán táwa àwọn òbí rẹ̀ tá tírénì rẹ̀ láti jẹ́ pé abẹ́jẹ́ kí Kùránì yìí ọjà àǹfààní fún lọ́jọ́ ọ̀la kóun ní òde olùmọ̀ ẹ̀sìn tí wọ́n máa pe polongo ẹ̀sìn láwùjọ tó sì jẹ́ pé eléyìí yóò mú àǹfààní tọ́pọ̀ wá fáwọn mùsùlùmí lọ́jọ́ iwájú nígbà tí a bá rí ọmọ wa síbi kí wọ́n wá há lọ́kọ̀ hàn láti kékeré eléyìí oore ńlá ni nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ tí ọpọlọ ọmọ bá kú pátápátá tí ń há péèjì kan lọ́sẹ̀ péèjì kan lọ́sẹ̀ pẹ̀lú ògo ọlọ́run síbẹ̀ náà irú òun náà òdìdí ọdún méjìlá yọ ha lùkùránì tán èyí nílá ìtàn ààlà tọmọ bá jẹ́ pé ó bẹ̀rẹ̀ àlùkùránì lọ́mọ ọdún mẹ́jọ tàbá fi ọdún méjìlá kún ọdún mẹ́jọ ńkọ́ títúmọ̀ sí kíkó tó pé ogún ọdún òun ní ọ̀há lùkùránì tán pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí ìlà àkáyè bá kú tán pátápátá sí hafeji kan lọ́sẹ̀ ẹ wá wo bí ọlọ́run bá síbẹ̀ sí alukur'ani yìí wala qad yassarna alukur'ani lidhikr fahal min muddakir ọlọ́run bá ní kó òun sí alukur'ani òun sí ẹ̀rọ fẹ́ni tó bá fẹ́ máa fi ṣe ìrántí fún sọ́dọ̀ ọlọ́run ọba ǹjẹ́ wà nínú tí ó máa fi ṣe ìrántí bí ọlọ́run dákun já wà nínú tí ó máa fi alukur'ani tí ó máa fi ṣe ìrántí o ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ gbàgbé pé alukur'ani táwọn wò yẹn ó jẹ́ nìkan tó ṣe pé sóòrà ti ń bẹ́ńbẹ́ one fourteen ní gbogbo ẹ̀ nígbà tí gbogbo sóra rẹ̀ jẹ́ one fourteen yìí gbogbo bismillah ti bẹ́ẹ̀ náà one fourteen náà tó bá wo sóra tó tàwọ́bà ó rí pọ̀ bá bismillah níbẹ̀ wọn ò gbàgbé o má lè fún ọ gbàgbé tí wọn ò fi sí o torí pé àlùkùránì táwọn èèyàn táwọn kì í fi ìyá táwọn kì í fi bánẹbí ṣe bí wọn ṣe fi rán nẹbí pé kó ṣe é gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láṣẹ rí yẹn kò sí bísímìlá ní táwọn bá ń tòótọ́ kí ló dé tí òfin ẹsẹ sí bẹ àwọn olùmọ̀ ní pé àyà tọlọ́run bá ń bẹ̀rẹ̀ sóra tọlọ́run bá ti ń bá bọ ní sóràtù tọwọ á pé sóràtù táwọn ọ bẹ̀rẹ̀ pẹ̀lú bàrọ́ àtúnmínà lọ́hìwọ̀ rasúlẹ̀ ọlọ́run ọba bọ́sẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀sẹ̀bọ látà pé ọ̀rọ̀ bí ìbínú bí ìbínú ọlọ́run bá fi bẹ̀rẹ̀ ó jẹ́ kọ́ ọlọ́run bọ yọ bísímìlá ìkó ń bẹ̀ ọlọ́run ṣe jẹ́ kí bísímìlá kó jẹ́ ọ̀nà one fourteen ọwọ́ ajẹ́ nìkan tó yẹ pé bísímìlá yìí ó padà lọ wà ní inú sọ́ràtún Namli èyí tí táǹpẹ̀ ní kọ́ńtẹ̀ǹ seven ọlọ́run bá padà ṣàlàyé nípa pé nígbà tí nàbí ọláì Sulaiman tó kọ lẹ́tà sí Balikis tó rahman rahim bismillahi rahman yẹn ló padà jẹ́ fourteen gẹ́gẹ́ bí sura alukuran ti one fourteen bákan náà alukuran Karim àwọn olùmọ̀ wọ́n kíyèsí títí títí títí wọ́n rí i pé alukuran Karim adadu kẹlẹmọ́tù rẹ̀ kẹlẹmọ́tù yìí gbólóhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ti ń bẹ́ńbẹ̀ wọ́n rí i pé ọjẹ́ seventy seven thousand nine hundred and thirty four seventy seven thousand and thirty four nígbà tí wọ́n sì wo àwọn aráàfin ti ń iye àwọn aráàfin aráàfin kọ̀ọ̀kan wọ́n gbogbo ẹ̀ wọ́n rí i pé aráàfin ti ń three hundred and twenty three thousand six hundred and seventy three hundred and twenty three thousand six hundred and seventy nígbà tí wọ́n wọ́n rí i pé gbogbo àwọn àyà yẹn ó jẹ́ six thousand two hundred and thirty six náà ni àyà ti bẹ̀ náà Al-Qur'an tàbá wá wo àwọn sóra àrí fáwọn sóra yìí ọ̀nà méjì ló pín sí èyí tó jẹ́ ti màdàníyà ń bẹ èyí tó jẹ́ ti màkíyà ń bẹ ìyẹn pé àwọn sóra tó sọ̀rọ̀ kalẹ̀ ńlò Mọ́kà àti sóra tó sọ̀kalẹ̀ ńlò Màdínà àwọn sóra tó sọ̀kalẹ̀ ńlò Màdínà ó kéré sí àwọn sóra tó ńlò Mọ́kà látara pé ọdún tí ọ̀pọ̀ ọdún tó lò nílùú Madina lọ ọdún tó lò nílùú Mọ́kà jẹ́ thirteen years nígbà tó ọdún tó lò nílùú Madina years bákan náà ọdún tó lò gbogbo àwọn àsìkò yìí kò tiẹ̀ tí ì sí ọ̀rọ̀ tó dá ń pè ní ọ̀rọ̀ ànẹ́bí àwọn sọ̀rọ̀ tó nǹkan ṣùgbọ́n gbàtà dé lu padà ó látara bẹ́ẹ̀ àwọn àyà àwọn sóra gbogbo àwọn mọ̀dàníyà yẹn tó jẹ́ 28 yìí tó jẹ́ sóràtù mọ̀dàníyà tọba wo sóràtù bakọ́rọ̀ ali imran nisa maida gbogbo àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta tó tún tẹ̀lé ráwọ̀ yìí anfal tauba gbogbo àwọn sóra yìí mọ̀dàníyà ni wọ́n mọ̀dàníyà ni gbogbo wọn lẹ́yìn maida aniam àwọn sóra méjèèjì tó tóbi eh, eh, aniam àti arof àwọn ni wọ́n jẹ́ mọ̀kíyà al-an'am àti al-a'raf àwọn ni wọ́n jẹ́ makiyya ṣùgbọ́n àwọn sura yòókù tó tóbi bakora ni ali imran ni nisa'i ni maida ni anfali ni àti tauba nígbà àfàlẹ àti tauba wọ́n máa ń tò papọ̀ wọ́n máa ń tò pé nínú àwọn tí wálò suwari ni nínú àwọn sura tó gùn tó gùn iná ẹ̀ ni wọ́n jẹ́ gbogbo wọn yẹn mọ́kà ni wọ́n ti sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tá a bá wo sóràtù nẹ́bà sábàwò jùsà àmọ̀ lápèjúwe sóra mẹ́ta péré níbẹ̀ ní jùsà àmọ̀ tó jẹ́ ti mọ̀dàníyà sóràtù báyínà lámìyẹ̀kú ní lẹ́dínà káfàrú min ahlil kitab àti sóràtù zilzala àti sóràtù nẹ́sírì nẹ́sírì àwọn sóra mẹ́rẹ̀ẹ̀ta yìí nìkan ní ọjọ́ mọ̀dínà ní gbogbo jùsà àmọ̀ pátá gbogbo àwọn yòókù mọ́kà ni wọ́n ti sọ̀kalẹ̀ fún ànábì muhammad sallallahu alaihi wasallam ju gbogbo ẹ̀ lọ twenty eight ló jẹ́ ti ìlú mọ̀dínà nígbàtí 86 tó jẹ́ ti ìlú Mọ́kà yíyọ nǹkan àwọn ànẹ́bí ọlọ́run tí ń bẹ náà Al-Qur'an Al-Karim 25 ní gbogbo wọn o ọlọ́run bá dákọ̀ àwọn ànẹ́bì kan ṣùgbọ́n tí ò dákọ̀ wọn fún wọn iṣẹ́ wọn tí wọ́n ṣe gẹ́gẹ́ bí Khidiru ọlọ́run bọ̀ dákọ̀ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí Joseph ọlọ́run bọ̀ dákọ̀ rẹ̀ fún wa ọkẹ̀ dákọ̀ iṣẹ́ ó sì dákọ̀ iṣẹ́ tó ṣe àti àwọn ohun tí ọdẹ́wò nínú alukur'an ṣùgbọ́n kọ́ dákọ̀ rẹ̀ ọlọ́run bò dákọ̀ rẹ̀ fún wa nínú alukur'an karim ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run bá tọ́lọ́run bá dákọ̀ ní alukur'an fún wa gbogbo wọn 25 iná ẹ̀ ni wọ́n ànábì wa adam alayhi salatu wassalam ànábì wa nuh ànábì wa idris ànábì wa ibrahim ànábì wa ismail ànábì wa ishaq yaqub yusuf lut bákanáà hud salih shuaib musa هارون، داود، سليمان، أيوب، tolekifle yunus ilyas yasa'u zakariya yahya isa àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ànábì 25 ní gbogbo wọn bí mo sì dákọ wọn lọ yẹn àwọn tọ́lọ́wọ́n bá dákọ náà alukuran nìyẹn àwọn àwọn màláìkà tọ́lọ́wọ́n bá dákọ náà alukuran márùn ni wọn jibril ọlọ́wọ́n bá dákọ rẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ náà ní abdullah mikael ọlọ́wọ́n bá dákọ rẹ̀ a máa pè mikael wọ́n ní obedilai ní ìtumọ̀ rẹ̀ obedilai harut àti marut ọlọ́run bá dákọ̀ ní alukoran malaika ni wọ́n ṣùgbọ́n ìtàn pé wọ́n ṣe àgbèrè ìtẹ̀kẹ́nisẹ́ pé irọ́ ni o wọ́n dàdà pààrọ̀ mọ́ àwọn malaika yìí ni bákan náà mọ́líkì khazin khazinu náà malaika ti ń sọ iná ọlọ́run bá dákọ̀ rẹ̀ àwọn márààrún yìí náà ọlọ́run bá dákọ̀ nínú alukoran kò tún sí malaika míì mọ́ tọ́lọ́run bá dákọ̀ rẹ̀ sínú Al-Qur'an al-Karim ó kọ àwọn sàárì tọ́lọ̀ bá dákọ sínú Al-Qur'an ẹyọ kan ṣoṣo ni òun náà ní Zaid ibn Haritha ọlọ́run bá balẹ̀ kẹlá dákọ rẹ̀ nínú Suratul Ahzab ọlọ́run bá dákọ rẹ̀ fún wa ó kọ obìnrin kan ṣoṣo tọ́lọ̀ bá dákọ sínú Al-Qur'an kọ̀tà yọ Mọ́ríàmù Mọ́ríàmù nìkan ọlọ́run bá dákọ rẹ̀ ó sì nídìí ìdí náà ni pé ọlọ́run bá balẹ̀ kẹlá wọ́n fẹ́ fi dá ìsìn padà fáwọn Yahudi àwọn tó yẹ pé wọ́n dàdà pààrọ̀ sinimá bákan náà ọlọ́run fẹ́ jẹ́ àmọ̀ pé ànábì Ìsá kò ní bàbá ó sì ṣàfihàn rẹ̀ lọ́ọ́ bá ìyá rẹ̀ ti ṣe mọ́ríàmù bíbẹ̀ ẹ̀kọ́ lọ́ọ́ lọ́run bá ti dáàkọ̀ mọ́ríàmù gan ṣùgbọ́n látara nǹkan méjèèjì ó jẹ́ kọ́lọ́run bó dáàkọ̀ rẹ̀ fún wa àwọn tó jẹ́ àwọn kèfèrí náà Al-Qur'an tó yẹ pé àwọn ẹni yìí kọ́rùn ọlọ́run dáàkọ̀ rẹ̀ jalut ọlọ́run dáàkọ̀ rẹ̀ rahman ọlọ́run dáàkọ̀ rẹ̀ azara ọlọ́run dáàkọ̀ rẹ̀ rẹ̀ tó sì jẹ́ pé kèfèrí ni wọ́n nínú Al-Qur'an Al-Karim gbogbo àwọn táyà Al-Qur'an bó ti jẹ́ pé ó dùn tó ọwà mùsùlùmí àlákàkún ẹ̀ ọlọ́run dákun jáwọn ọmọ wa jọ́wọ́ náà tó yẹ pé wọ́n ha ọ̀rọ̀ ọlọ́run ọba sórí tí wọ́n sì lè mú lò ó sì jẹ́ àǹfààní fún wọn torí pé tó bá jẹ́ àǹfààní fún wọn two hundred and forty iná ẹ̀ ní rúgbọ́ Al-Qur'an two hundred and forty iná ẹ̀ ní rúgbọ́ Al-Qur'an nígbà tí ó sì jẹ́ pé gbogbo orú ẹ̀ ìsbò rẹ̀ tún hezbollah hizbu ni gbogbo hizbu rẹ̀ wọ́n tàn pè ní hizbu ní ìlàjì jújú péjì mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lọ́nà 60 iná ní alukọ̀ránì karim jẹ́ tọ́lọ̀bá ní pínkí ní àti ẹ̀ káwọn àmì ẹni tó pé ó sàpáǹtètè láti jẹ́ pé ká ha alukọ̀ránì ọ̀hún tàbí kí àwọn ọmọ ọwọ́ wa ara orí ni kọ́lọ̀mọ́ balẹ̀ kọlá kó jẹ́ ó já sí orí fún wa bí láti dòó lónìí àǹbẹ̀lọ́ kọ́lọ̀mọ́ kó gbà níjọsìn lọ́wọ́ wa o akólùkọ́ lè hàdá asàkúnlẹ̀ àlẹ́ ọ̀hákùn ọ̀yẹ̀sẹ̀ ìlú sílẹ̀ ìlú kùrẹ̀dánù you know, what